ẹ ká padà yẹn ra lé lórí bó ṣe ń lọ lórí ìbáṣepọ̀ ìfẹ́fẹ́ fàdé yìí tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ ẹ̀ tí ìrìn jìnnà a sì wà níbi tá a tún máa wà lórí abala tá a ti ń fọ̀rọ̀ jomi tó rọrùn hmm. wípé ọwọ́ ta ni adùngbéyàwó wà ṣé lọ́wọ́ ọkùnrin ni tàbọ̀wọ́ obìnrin gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́nì èmi sọ èmi èmi gangan sọ pé ọwọ́ ọkùnrin ni. èmi gangan sọ wípé ọwọ́ obìnrin ni. kò sí wàhálà wọ́n yẹ pé ọwọ́ obìnrin ló wà tàbọ̀wọ́ ọkùnrin gbogbo ẹ̀ lẹ́ máa mọ̀ lẹ́nì gẹ́gẹ́ bí ṣògo rẹ́ni kéjì ti sọ lẹ́ẹ̀kan àwọn nọ́mbà wa sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ kó tó di pa lọ sókè lọ bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ tiwọn náà láti bẹ̀rẹ̀ tẹ̀síwájú. ẹ ẹ tí mo ń gbìyànjú láti sọ kó tó di pé a lọ sóhun ni wípé hmm. ọwọ́ obìnrin òun ni adùn ìgbéyàwó wà ẹ ṣe nígbà tí ọlọ́run ká kọ́kọ́ wo ibi tí ìgbéyàwó gan ti bẹ̀rẹ̀ ẹ má bínú o ìwé tí mo bá mọ̀ eléyìí àfiṣe ti ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ó ṣeéṣe kí n máa wọnú ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí bíbélì tí n bá mọ alukuran náà mo lè mo lè fi ẹsẹ̀ lélẹ̀ ṣùgbọ́n eléyìí tí mo mọ̀ ni mo ń fẹ́ máa wọnú ẹ̀ kí n máa jáde ẹ má bínú kí n kọ́kọ́ tọrọ gáfárà lórí ìyẹn náà ọlọ́run nígbà tí ọlọ́run kọ́kọ́ dá ádámọ̀ sínú ọgbà ó sọ fún wípé òun nìkan ló dá ohun tó fi lé ádámù lọ́wọ́ nígbà yẹn òun ni iṣẹ́ kò ń ṣe ìyàwó iṣẹ́ ni ọlọ́run fi lé ádámù lọ́wọ́ wípé ádámù o ìwọ o wà nínú bíi nígbà tó ṣe yẹn tán ló ṣẹ̀ṣẹ̀ wá wò wípé àà ọkùnrin yìí ó nílò èèyàn kan gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ ó ti mọ̀ wípé nígbà tí ádámù ń gbé inú ìgbéyàwó tó ń gbé tó ń dá gbé kò sí ìgbéyàwó òun àti àwọn ẹyẹ àwọn ẹranko ẹ má gbàgbé wípé ẹranko gan-an ó ju éfà lọ torí ẹ̀ nígbà míì tí a bá wò wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí obìnrin bá ń ṣe gan àwọn pé ah gbogbo nǹkan àwọn nǹkan ló máa ń sọ wọn ni à ká máa kàkún pé gbogbo ohun tí obìnrin bá tí ẹ̀yin obìnrin bá ṣe fún wa ká máa kàkún wípé ó ìwà wọn ni ṣùgbọ́n mo sì ń padà bọ̀ lórí yẹn màá fún yín láyè rẹ sọ o ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kí a kọ́kọ́ jọ yànnàná ẹ̀ kì í dẹ́ ṣe inú ibi nìkan ló máa pín sí a máa jáde àwọn èèyàn máa bá wa sọ a máa wo ibi tó pọ̀ sí ṣùgbọ́n mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ wípé ọlọ́run gbé iṣẹ́ lé ádámù lọ́wọ́ kò gbé obìnrin lé lọ́wọ́ iṣẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ fún ni wípé ọlọ́run ní pé inú ọgbà yìí máa ró kó dẹ̀ máa jẹun ṣẹ̀dẹ̀ mọ̀ wípé inú ọgbà yẹn ló wà tó ń jẹun kò sí wàhálà kankan fún kò ní ìṣòro kankan ó ní ọlọ́run tún kó gbogbo nǹkan tó wà nínú ẹ̀ wá sí ọ̀dọ̀ ẹ̀ pé ádámù sọ gbogbo kìíní sọ wọ́n lórúkọ orúkọ tó ń pe erin lerin jẹ́ orúkọ tó pe ẹfọ̀n lẹ́fọ̀n jẹ́ ó ń bá àwọn ẹranko ìgbé kò tún sí ìṣòro ó di mélòó ó di méjì. nígbà tó yá ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá wò pé ó dáa jẹ́ kí n wá olùrànlọ́wọ́ fún níbi tí problem ti wà nìyẹn. ẹ ṣé wàá láwọn obìnrin náà jẹ́ problem. mi sọ pé yìí ni mo ń sọ fún yín wípé kẹ́ lè mọ̀ wípé ẹ̀yin gangan bí ìdílé bá ń dùn ọwọ́ obìnrin ló ti wá bí ìdílé bá sì ní ìdàkejì ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ obìnrin mm. ẹ mọ nǹkan tí adé túmọ̀ sí. obìnrin nìkan ni gbogbo ẹ̀. ara ẹ̀yin náà sì máa sọ tọkùnrin ah, torí wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó ní obìnrin rere ó ní òní adé ọkọ ẹ̀ ó ní ṣùgbọ́n èyí tó ń dojú tì í ó dàbí ọyún nínú egungun ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé bí adé ṣe ṣe pàtàkì tó kò sígbàkigbà tí kọ́kọ́ rí ọba kẹ́ tó wò pé bàtà wo lọ́ba wọ̀ ilẹ̀kẹ̀ wo ni ọba ló wọ̀ ọ̀pá wo ló mú dání ohun tẹ́ máa kọ́kọ́ wò ni pé irú adé wo ló wà lórí ẹ̀ sábà wá wò wípé irú adé wo ló wà lórí ọkùnrin tí wọ́n bá wá fi obìnrin wé adé ìyẹn túmọ̀ sí wípé wọ́n ti fi wé ọ̀nà tí a mọ̀ sí iyì àti ọlá èkejì tí wọ́n bá sọ wípé adé wọ́n sọ nípa ẹwà iṣẹ́ wo ni adé ń ṣe adé ó máa ń bùkún ẹwà èèyàn wípé ókè o ìwọ tó jẹ́ ẹwà ọkùnrin yìí irú ìgbésẹ̀ wo ló ń ṣe gẹ́gẹ́ bí ẹni sọ pé kò sí bí obìnrin ọkùnrin ṣe ya wèrè tó ẹ má hmm. bínú pé wàá fi alo ògbólóyè eh, eh, wèrè kò sí bí ọkùnrin ṣe lè burú tó tó ní egungun ẹran tó burú lára tó ní egungun tó burú lára tó jẹ́ pé obìnrin ló máa ṣe tó bá jẹ́ pé obìnrin ló máa kápá ẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mi má jẹ́ kí n tàn yín ló jẹ́ pé tó bá bó ṣe burú tó tọkùnrin tó bìnrin rò pé kóun ṣe ní sùúrù kóun kápá ẹ̀ tó wọ́n sì ń yọ bọ́rọ̀ ni hmm. wọ́n á máa yọ báyìí ní ṣẹlẹ́gun wọ́n máa ta pọ́npọ́n wọ́n ti rí ìyàwó wọn gẹ́gẹ́ bí orogún inú ilé wọn lóòótọ́ gẹ́gẹ́ bí nǹkan tí Ṣògorẹ́nìkejì sọ wọ́n ní ẹ pé pé àwa obìnrin la fa gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ fi rí báyìí àwa la tún jẹ́ ohun tó yẹ kó wà ní inú adùn ìgbéyàwó lóòótọ́ lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kèmí máa ń jí ká fi àpẹẹrẹ ojú báyìí ká fi wò ó tó yẹ pé ọkùnrin ẹ fẹ́ra yín gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ẹ ti ń bọ̀ o gbogbo ẹ ti ń dùn mọ́rán mọ́rán mọ́rán mọ́rán o ibi tí ogun máa kọ́ gbà wọlé òun ni tẹ bá bímọ tán tẹ bá pẹ́ tọ́kọ́ bímọ ọyọ kan báyìí gbàm tó bá jẹ́ pé sùtáàtì náà ń pè tẹ́lẹ̀ wọ́n á yọ kó sùtáàtì wọ́n á pè màmá alágbájá àwọn ọkùnrin mi tó wá máa ń ṣe débi wípé wọ́n wá nífẹ̀ẹ́ ọmọ ju ìyàwó tó ti tọ́kọ́ mọ̀ lọ ṣé àti bẹ̀yẹn ogun ò tí ì máa gbà wọlé ṣe rí i pé inú ilé ti ń fẹ́ máa mì díẹ̀díẹ̀ tóbìnrin wá tún wá ròyìn pé gẹ́gẹ́ bíi pé òun lòun fẹ́ ìyàwó ọkọ òun ni tó ṣe ń gbà mọ́ra tó ń gbà mọ́ra tó ń gbà mọ́ra ó máa eléyìí ò sọ pé wọ́n sọ pé wọ́n wí pé mo ti rí ẹni túrú ẹ̀ ṣẹlẹ̀ sí tó jẹ́ wí pé nígbà tí àwọn yẹn ṣì wà lójú ọ̀nà wọ́n jọ ń gbéra wọn ṣeré kiri wọ́n jọ ń mú lọ bí ó bá wù wọ́n ṣùgbọ́n kété tó bí mọyọ kan báyìí bó ṣe pa ìyẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn ló wá gbó gbogbo ìfẹ́ tó kù ló wá kó sórí ọmọ. mò ń bọ̀ ó kó àwọn ìfẹ́ tó kù ó kó síbo. orí ọmọ. ta ló lọmọ. ẹ lóòótọ́ obìnrin ló lọmọ ṣùgbọ́n kò yẹ kó tó bẹ́ẹ̀. ohun àkọ́kọ́ tí ó yẹ kóbìnrin ṣe kò ṣe mo ń bọ̀ ẹ̀yin ara ilé gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ìgbéyàwó ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé o ti gbéyàwó tàbí o ti lọ́kọ tẹ́ni yẹn bá sọ fún yín wípé àpọ́n sì lòun tàbí òun sì jẹ́ wúndíá ohun tẹ́ máa sọ fún ni wípé kọ́kọ́ lọ gbéyàwó náà tàbí kí wọ́n gbé ẹ sílé kó tó di wípé wàá dá sí ọ̀rọ̀ ìgbéyàwó